ó ní wọlé wọn azabun alim iye létí ilé rẹ̀ ń bẹ̀rẹ̀ ah! àwọn sàbí sàbí tó wà ń bẹ̀ sọ pé ah, ah, bó ṣe rí bó jìṣẹ́ masa asalam sọ sí sọ ní káàbù wà kásìrò àwọn eléyìí mà ti wọ́n ti já mọ̀nà ìdùnnú o wọ́n mà ti pàdánù o tá a ní wọ́n ya Rasulullah àwọn wo fi bẹ̀rẹ̀ ó ní almusbilu izara ẹni tí aṣọ rẹ̀ ń kọjá kókósẹ̀. That's it. Sọyí wọ́n dáná. That's it. Àwọn wo ni wọ́n pọ̀ jù lágbo Mùsùlùmí lẹ́nu? Hátà àwọn tí wọ́n tán sọ pé wọ́n já afa. Aṣọ ọmọ wọlé. Súnà obìnrin. Láyé tí wọ́n mọ̀. Bá a fẹ́ pẹ̀lú obìnrin ni pé ká sọ̀rọ̀ ẹ̀ máa wọlé tó bá kó dọ̀tí gan wọ́n fi fún wọ́n fi bùn níbi tó pọn dandan dé káka sọ rẹ̀ máa wọlé kọ́mọ́ sí ẹsẹ̀ lẹ̀ onímọ̀ asfẹ́lẹ̀ kọ́ abẹ́ fẹ̀fí náà èyí tó bá ti kọjá kókósẹ̀ méjèèjì iná ni subhanallah àwọn hadith pọ̀ lọ rẹpẹtẹ báyìí tó jẹ́ pé ẹni tó bá nípa ayọ̀ ọlọ́run bá kí ni yóò ṣe a yóò sùn sókè ṣùgbọ́n ẹni tó nípa ayọ̀ ọlọ́run bá kọ́ tawilat abdullahi ibn umar rọ̀dẹ́lá ánìhùnmá àbẹ́dùhùn wá záàdùhùn òun ló sin lọ́wọ́n ọba jù nínú àwọn sàbí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam òun ló súnra fáyé jù nínú wọn rọ̀dẹ́lá ánì. òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ni ìwọ ta ni o ṣé wọn mọ́ ni ó lè mi Abdullahi ni ó ní tọ́ bá jẹ́ pé Abdullahi ni ọ lóòótọ́ kò yẹ kí aṣọ rẹ̀ ọkọ̀ ojú ojúgun sáà tó mọ̀ ojúgun shank nẹ́sọ̀ sack tó ìjáde láyé aṣọ rẹ̀ kọjọ́júmọ́ àwọn èèyàn ni. ntí ọyẹ kéèyàn máa rò tí wọ́n bá ti sọ pé òjíṣẹ́ náà sàásìlà sọ báyìí tí òfin kéèyàn máa lọ lọ́rùn ṣé tó bá wà láyé tó wà wájú rẹ̀ tó pọ̀ láṣẹ báwọn ṣó máa lọ lọ́rùn wájú rẹ̀ ṣé àìsí láyé rẹ̀ ló ní kí ọ̀wọ́ má sí fún tọ́sọ́ọ́lẹ̀ mọ́ ìròyìn tí mùsùlùmí gidi máa rò rí wọ́n ní màkánil mu'minin.